àlàyé àwọn ahadith tó wà wé two hundred golden hadith from the messenger of Allah ti Abdul Malik Mujahid ilé ìtẹ̀wé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia ló gbé ìwé náà jáde hadith ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́rùn-ún hadith number ninety six tó ṣe déédéé hadith inú Sahih Bukhari hadith number two seven six six two seven six six two thousand seven hundred and sixty six òun là ń ṣàlàyé lọ́wọ́. ìjíṣẹ́ Muhammad nínú hadith náà sọ wípé ìjìtá níbo sábà alimobiqat ẹ sí àwọn apanirun méje wọn sì béèrè lọwọ ya Rasulallah wa man hun kí làwọn ẹ̀ṣẹ̀ náà anabi sallallahu alayhi wa alihi wa salam ó sì sọ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní ní ni ń eléyìí ni anábíwa Muhammad sallallahu alayhi wa alihi wa salam sọlẹ́lẹ̀ kejì títí tí anábí fi ka méjèèjì pé ti ẹlẹ́ẹ̀kejì yìí ó ní à ń ṣe àlàyé rẹ̀ lọ́wọ́ ní àná aṣàlàyé hukmu sahir aṣàlàyé hukmu sahir eh, fil Islam ìdájọ́ idán nínú Islam àti ṣàlàyé èèyàn kí wá tún ní ìdájọ́ asahir fi sharia àti islamiyya yẹn ni àkórí àkọ́kọ́ lábẹ́ ìdájọ́ idán òun ni ẹni tó jẹ́ onídán alásàsí tó jẹ́ mùsùlùmí kí ni ìdájọ́ ẹ̀ ìdájọ́ ẹ̀ náà ni pé tó bá jẹ̀bi ọ̀ràn náà ètí àwọn ọ̀pọ̀ ṣù tàbí àwọn tó pọ̀ jù nú àwọn àáfàá jùmọ̀rò la máa sọ ni pé ó jẹ̀bi ikú wọn ò pa ni àyàfi alimam ṣàfi nìkan làwọn sọ wípé tó wáyé pé idán tó sà sí ìyàn yẹn ṣe kú pa ó ń tàn wọn ò pa kì sọ́ọ́sán ìyẹn ni pé ní ti ìgbẹ̀san kó pààyàn kì í ṣe nítorí kó sa idán ṣùgbọ́n àwọn àáfàá yòókù ni idán tó sá pààyàn kò pààyàn tó bá ti lè sa idán báyìí pípa ni nígbà tá a bá ń ṣàlàyé àkórí tòní a ó rí ìdí tí àwọn àfáà yẹn fi sọ pé wọn ò pa títòní sọ pé hukumu sahiri ahlil kitab ìdájọ́ òpìdán alásàsí èyí tó jẹ́ pé kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n ó jẹ́ ẹlẹ́sìn yehudi tàbí ẹlẹ́sìn nasọ́rọ̀ ó jẹ́ ẹlẹ́sìn yehudi tàbí ẹlẹ́sìn nasọ́rọ̀ afa ni kọ́lá ibnu kudama afa wa alimam ibnu kudama tó ṣe tíra tààmù sí almugini rahimahullah kọlọmba ni kí afa náà ó sọ pé kọ́lá abu hanifa ta rahimahullah ta'ala alimam abu hanifa kọlọmba ni yọ́nú sí kọlọmba ni kẹ ó ní yukutal li umumil akhbar ìdájọ́ ẹni tí wọ́n bá fi ẹ̀sùn pé ó ń jẹ́ alásàsí ó ń sàṣìyàn ó ń sa idán yìí tí èyí ṣe mùsùlùmí ìdájọ́ tiẹ̀ náà ni pé wọ́n ó pa ni o lè ọ̀mọ́mìlẹ̀ akhbar nítorí ìró tó wá ìyẹn ni pé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì tó wá ó wá ní gbólóhùn gbogbogbò kò sí àdáyàn rí mbẹ wàlẹ̀ anna sihra jinayatun aujabat kotlali mùsùlùmí àti pé idán pípa jìnnáyà ní ọ̀ràn ní ìṣe crime aljabat kotlali muslim tó sọ mùsùlùmí tó sọ di ọ̀ràn pé mùsùlùmí fa aljabat kotlali méjì ìdí nìyẹn tí ó pé nítorí náà yóò sọ di ọ̀ràn ẹni tí ì ṣe mùsùlùmí náà tó ń islam òun la pè ní dimish adimish ẹni tí èyí ṣe mùsùlùmí tó jẹ́ alólè kitab bóyá náà sọ̀rọ̀ àbí yẹ̀wùdì ó ń gbé ìlú mùsùlùmí ní abẹ́ ààbò ìjọba islam yóò sì máa san owó kan tá à ń pè ní jizya owó ààbò pé ń gbé inú ìlú mùsùlùmí kalkotli gẹ́gẹ́ bí ìgbà tó bá pààyàn tí náà sọ̀rọ̀ àbí yẹ̀wùdí tí ń gbé ìlú islam bá pààyàn wọn pa náà bẹ́ẹ̀ náà ni tó bá ṣàìdán pípa lòun náà eléyìí ni nǹkan tí imam abu hanifa tí wọ́n sọ. kọ́lá alhafiz ibn alhajari rahimahullah afáwa alhafiz ibn hajar tí wọ́n ṣiṣẹ́ rí sọ ibùkhari tó gbajúgbajà ní tá ń pè ní fatihul bari àwọn ní kọ́lá malikun rahimahullah ta'ala alimam malik imam maliki àwọn sọ nínú ọ̀rọ̀ tiwọn kọ́lọ̀mbà ní kẹwọn pé la yuqtalu sáàhìrù halil kitabi illa an yaqtula bisihri fayuqtal pé a ò ní pa alásàsí o ẹni tó ń ṣe àsàsí tó ń sa idán tó ń lo àlìjànú tó jẹ́ nàṣọ́rọ̀ tàbí yẹ̀wò dí tí mùsùlùmí àyàfi anyukutala bisẹ́ẹ̀rì tó bá pé idán tó sa oògùn tó ṣe sí yàn ń tọ́ ń tara ẹ̀ jẹ́ lọ́hùn ní pé ó kú ni fayokutala ìgbà náà là á pa. wàkọ́lá aidan ó tún sọ bákan náà in adukọ́lá bisẹ́ẹ̀rì dọ́rọ́rọ́ nàlá mùsùlùmí lam yu'aad alayhi naqada li ahada bidhalika fayahilu qatluhu tí ó bá sa idán rẹ̀ tó fi kó ìnira bá mùsùlùmí kan mo rò kó ti yé tó sì jẹ́ pé àdéhùn ààbò ń bẹ láàrin wọn àti àwọn mùsùlùmí òun pẹ̀lú pò sa idán sáà mùsùlùmí àdéhùn ààbò tó ń bẹ láàrin wọn àti mùsùlùmí yẹn ti ó ti ó ti wó fàyà hélò kọtùlùhù tí wàá dẹ̀ tọ́ka panu wà ìnàmọ́ làmìyàkùtù nabi lam yaktuli nabi sallallahu alayhi wa alayhi wa sallam labida bunna asomi tó anábì ẹlòmíì lè wá mẹ́rin wá pé ṣe bí àwọn yẹ̀wùdí wọ́n sa idán sí anábì à ń pè ẹnìkan ní labid bunna asom yẹ̀wùdí tó sasán dáná sa idán sí anábì anábì ò sì ní kí wọ́n pa àfáà wa àlèmọ́ ìmọ̀ ẹ̀lẹ́kì ni wọ́n ò pa á lóòótọ́ ni kí nìdílé annahu kana la yantakim li nafsi torí pé ànábì kì í gbẹ̀san pé wọ́n ṣe nǹkan sóun gangan fúnra ara rẹ̀ wàlẹ̀ annahu khashiya idha qatalahu an tathawwara bidhalika fitnatun bainal muslimina wa bainal khulafa'ihi minal ansar ó sì ń bẹ̀rù tàbí ń páyà wípé tóun bá pa kó máa di pé yóò dìde sókè fìtínà ìjà ní jẹ́bẹ̀ láàrin àwọn mùsùlùmí àti àwọn khilfa yìí àwọn alátìlẹyìn ànábì àwọn tí ń ràn án lọ́wọ́ nínú àwọn ansor torí pé àwọn ansor yìí ará Madina làwọn náà tí wọ́n sì lọ pa Làbídì ọmọ Madina ni kó máa di pé ànábì tí Mọ́kà wà ń pa wọ́n nítorí pé

òpìdán ahlil kitab tó jẹ́ nasọ́rọ́ tàbí yahudi illa an yaqtula bisihri fayuqtal àyàfi tó bá jẹ́ pé àṣàṣì tó ṣàṣì yàn tàbí dán tó ṣàṣì yàn tàbí àránsí tó rán sí yàn ó pa onítọ̀hún ìgbà náà láti pa á. qala ibnu rahimahullah àfáwà ibnu kudama àwọn ní fàámà sáàhìrò ha lè kìtà bí fàlà yókùtà ló lè sẹ́hìrì ilá àyíyá kùtò lábẹ́ ẹ̀rí yóò pè dán ẹni tó ń sà síyàn tó máa ń ṣoògùn tó ń ràn nǹkan síyàn tó bá ti jẹ́ pé ọ̀kan nínú àwọn tá a fún tíra ní yẹ̀wúdí àbí nàṣàrà tí èṣe mùsùlùmí o fàlà yókùtà ló lè sẹ́hìrì ìyá nípa pọ́n sórí pọ́n pé idán tó síyàn yẹn ń pààyàn lókù wàá fayókítàló kìsọ̀ọ̀sọ́ eléyìí ó wà nù idán tó ń sa ètò bá wà nù tó ṣe pé idán tí máa ń pààyàn ni ní ètò borí ó tá a mọ̀ ni pé yóò pààyàn a jẹ́ pé nígbà náà wọ́n ó pa kìsọ̀ọ̀sọ́ ní ti gbígba ẹ̀san kì í ṣe nítorí pé ó jẹ́ òpìdán yẹn tàbí alásàsí yẹn. lima sábàtà أن لبيد بن العاصم سحر نبي صلى الله عليه وسلم فلا يقتله ẹ̀hẹ́n tí mo sọ lẹ́ẹ̀kan àwọn ní nítorí pé ó pé làbíìdì ọmọ àlẹ́ àásọ̀m ó sadán sànàbí ànábí ò torí ẹ̀ wàlẹ̀ àna ó ogun pẹ̀lú ọlọ́run náà sọ̀rọ̀ ó pe isa ọmọ mọ́ríàmà lọ́lọ́run yẹ̀wúdí àwọn náà ẹlẹ́bọ ni wọ́n àwọn múrogún pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ sì ni ìmúrogún pẹ̀lú ọlọ́run áádọ́mù mi ń sẹ́rí idán sísà lọ wọ́n a ò sì pa tẹ́lẹ̀ nítorí pé ó jẹ́ ẹni tó mú ó ní wàlẹ̀ akhbaru waradat fi sahiril muslimin àwọn ẹ̀gbà wá tá a gbà nípa ìyẹn pé látọ̀dọ̀ àwọn sọ̀hábà fi sahiril muslimin nípa òpìdán mùsùlùmí ẹni tó jẹ́ alásàsì tí ńlá ìjànú tó jẹ́ mùsùlùmí li annahu yakfuru bisiri tí wọ́n sọ pé ká pa wọ́n ìdí tí wọ́n fi mú ìdájọ́ pípa wá fáwọn ni pé wọ́n ti di kèfèrí pẹ̀lú pé wọ́n ń ṣàṣìyàn pẹ̀lú pé wọ́n lo àlìjáná òun èṣe mùsùlùmí mọ́ wọ́n ti di kèfèrí wàhá ìdí táwọn wọ́n fi ní ẹni tó bá jókòó alásàsí òpìdán ẹni tó ń lọ àjànà tó jẹ́ mùsùlùmí ìdí tó jẹ́ pé ìdájọ́ rẹ̀ ní pípa nìyẹn torí pé ó ti lọ di kèfèrí nìyẹn wàhádà ṣùgbọ́n náà sọ̀rọ̀ yìí ń tiẹ̀ tàbí yẹ̀wúdí káfìrún àsìdíyún kẹfìrí lòun gangan fúnra ẹ̀ nípìnlẹ̀ wákìyà sùhú yóò ń kọ́ dùbẹ̀ ìtì kọ́ dìlì kúfùrì wà lùtàkàlì mi bí i ẹ̀rí wà ìyá ń zina mina lè fa ìnáhu yókùtàlù bí ìdìmí yóò àyíndàhùn wà yókùtàlù bí ìlú mùsùlùmí wàlọ́ọ̀rọ̀ àlẹ́ àfáàní ká wá ṣe ká fi ẹ̀rí wọn ẹ̀rí lórí pé ká pa òun ká fi ẹ̀rí wọn ẹ̀rí yóò ń kọ́dù bẹ̀rẹ̀ tí kọ́ọ̀dì lè kún fún àmọ̀tàkálẹ̀ kò ní jẹ́ kí n tí òun jẹ́ apá ni pé ẹnì yẹn ó di àdìsọ́kàn ìṣe kẹfẹ́rí ó sì ń sọ kẹfẹ́rí lẹ́nu tẹ́lẹ̀ a ò sì pa àyàgbé téèyàn bá sadán ó ti di kèfèrí bọ́ kèfèrí náà ní tẹ́lẹ̀ àsìpá nítorí kèfèrí ẹ̀ torí náà a ò ní ṣe kí ni o a ò ní pa nítorí pé òun sàdán gbà tí èsì mùsùlùmí mùsùlùmí tó lọ sàdán òun ní kèfèrí ó ti di kèfèrí ànábì ti sọ fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé bàbá dala dina ó fàkùtòlù ọlọ́run ṣàánú wa wàyàntẹ́fìdù bizina minalmọ́sán fa iná ula yuktalu bí ìdìmíyù torí pé ẹni tó ajá nàṣọ́rà bí yẹ̀wò dí tó ṣe zina. nínú àwọn tó ti ní ọkọ tàbí tó ti níyàwó wọn ò ní pa wọn nítorí rẹ̀ wàáyíndàhùn wàyúpítàlù bíi ilé muslim hmm, lọ́dọ̀ tí wọn ò ní pa yẹn pé nasọ́rọ̀ ò ní pa ṣùgbọ́n lọ mùsùlùmí díẹ̀ á lè pa á pa nítorí ẹ̀ wọ́lọ́ àìlẹ̀m ṣókí tí ń sọ kó lè yé wa dáadáa ni wípé nasọ́rọ̀ tàbí yẹ̀húdì nípìlẹ̀ wọn èsì mùsùlùmí kẹfìrí ni wọn gangan tani kí ni ìdájọ́ wọn ká là mọ́lẹ̀ kẹfìrí ni wọn kí ni ìdájọ́ wọn ká là mọ́lẹ̀ ẹlẹ́bọ ni wọn. ṣùgbọ́n kẹfìrí tiwọn àti ìjẹ́lẹ́bọ tiwọn ó jẹ́ èyí tó ṣọ̀tọ̀ sí tàwọn mùṣìríkùn táwọn ẹlẹ́bọ gangan tó ń sin òòṣà yẹn nítorí pé áálùlì kìtáàbù làwọn wọn ní tírà tá a mọ̀ sí tàwọ́rẹ́tà àti ìnjílì tí wọ́n ń tẹ̀lé àìmọ́tẹ̀lé wọn wọn ò lu ọ̀rọ̀ ọnú rẹ̀ ló lọ sọ wọn dẹlẹ́bọ bí ìta sọ lánàá wípé wọtẹbẹrù mẹtẹtìlú ṣẹyàtì alámúlìkì Sulaiman kàkà kí wọ́n tẹ̀lé kuraani nígbà tánà bí gbèdé tánà bí mú kuraani wá kí wọ́n gbà á lójíṣẹ́ wọ́n lọ ń tẹ̀lé ń táwọn èṣù tí wọ́n wé mọ́ tàbí tí wọ́n ká mọ́ ìjọba mùsùlùmí ànábì sùlẹ̀mọ́ lọ́wọ́ kéé pé tí wọ́n ká mọ́ lọ́wọ́ pé wọ́n bá tó ń ṣe hàn tí wọ́n lọ ṣàfitì ẹ̀ sọ́dọ̀ ẹ̀ pé òun ló ń sadán yẹn òun ló ń pọ̀fọ̀ òun ló ń kàṣe seven book of Moses òun ló ń ṣe talisman ọlọ́ni wa máa ká farọ́ Sulaiman gbogbo àwọn seven book of Moses ni talisman ni ọ̀fọ̀ ni ògèdè ni ìfèdèfọ̀ gbogbo àwọn nǹkan tá àmọ́ tún mọ́ wọn o iṣẹ́ kẹfẹ́rí ni anabi sulaiman ò dẹ̀ ṣe kẹfẹ́rí wàlàkínà ṣayatina káfàrò àmọ́ àwọn èṣù ni wọ́n ṣe kẹfẹ́rí nítorí náà torí pé ó jẹ́ àwọn nàṣọ́rọ̀ òun àti yahudi kẹfẹ́rí ni wọ́n nípìnlẹ̀ ẹlẹ́bọ ni wọ́n gbìlẹ̀ a ò sì torí ẹ̀ pa wọn tí wọ́n bá ń gbé ìlú islam akànmọ́ gba owó jizya lọ́wọ́ wọn láti dáàbò bò wọn ni nítorí náà tó bá sadán a ò lè pa tó bá jókòó ìdán torí kúfùrù náà ni kèfèrí ń ṣe kèfèrí náà ni ṣùgbọ́n ìgbà tí ìdájọ́ kú yóò tọ́ sí ní ìgbà wo ìgbà tí idán tó sà sí èèyàn yẹn tó bá ti mú ikú lọ́wọ́ wọn ò wá pa gẹ́gẹ́ bá a ṣe pa tó bá jẹ́ pé wàá nù lu mùsùlùmí tó lọ pààyàn ìyẹn là ń pè ní kisos ìyẹn ni wípé ìgbà ẹ̀san abẹ́ ọlọ́run kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ khulasatul qawl èrè fi ọ̀rọ̀ wa náà ni wípé tí náà sọ̀rọ̀ àbí Yẹhudi bá jẹ́ òpìdán a nípa nítorí pójó pìdán tàbí alásàsí ṣùgbọ́n tí àsàsí rẹ̀ tàbí dán tó sà tàbá àjànú tó lò tó bá lọ ran ẹnìkan débi pé wàá gba ẹ̀mí ń tọ̀ á pa kì sọ́sán ní ti ìgbà ẹ̀san. Wallahu ta'ala alam wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wa sallama taslima kathira kathira. Wassalamu alaikum